ẹ jẹ́ kọ́kọ́ kọrin pé níbo láyé ń lọ gbogbo àlọ́ máa ti mọ fíìmù yẹn níbo ló ń rè níbo láyé ń lọ ooo níbo ló ń rè ìwà ẹ̀dá ọkàn gógó ìbò láyé ń rè o hmm, orin yẹn gùn lọ síwájú o ó ní táyé bá mú ni. ó ju ti pé lọ tíjọba nàìjíríà bá mú ni <laughs> èyí sọ̀jú kárẹ́rẹ́ ni mẹ́wàá o àbọ̀dọ̀ ṣe máa gọrí yẹn <laughs> ìwà nàìjíríà tó tó ìwò láyé rè o ọ̀kìn sọ pé ìwà nàìjíríà tó tó oníbo níbo ni nàìjíríà ń rè o ohun tó mú bá lè ilé yọ mí lójú. kí ni ẹ fẹ́ kí àwọn ọ̀dọ́ wá ṣe ṣé wọ́n máa sun ẹ̀jẹ̀ ni <laughs> ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ẹ jẹ́ nǹkan rìn pé àwíwíwí ẹlẹ́yin ò ní gbọ́ asọ̀sọ̀sọ̀ ẹlẹ́yin ò ní gbà á ẹni ọmọ ẹni ò lè ṣe ní bẹ̀bẹ̀ ká fi sídìí ẹlòmíràn ọ̀hún <laughs> ṣó ti wá já wa lójú o <laughs> mo kàn fòsì orin òkè kò tán wa hmm. kẹ́ ẹ lè bá mọ̀ wípé nàìjíríà ó ti is already finished is finished láì eh, bí àṣà Jennifer is finished Nigeria is finished ẹ má jà máa tanra wa ṣe rí ẹni tó bá sì ń sọ wípé anyway mi sọ pé ẹ má bù tó máa kọ́ sì máa wá bù mí mu I don't care nǹkan tí mo kí ẹ̀ fún ni pé sẹ́ kí Yorùbá nation ṣe kí ni kó lọ ẹ bá bù mí jọ kẹ bú ìyá mi kẹ bú bàbá mi I don't care ṣe rí nígbà tá à ń sọ ń gbà yẹn pé <laughs> àwọn dáàdì wa yìí ẹ ẹ ẹ wọ́n ní ká mórí wọ́n ní ká forí dólẹ̀ báyìí ká máa ká máa fẹ́ ká kẹ́sẹ̀ sókè ká máa forí rìn ohun tó mú baálé ilé yọ mí lójú hmm. kẹ́ mọ̀ wípé nǹkan kan nǹkan ń ṣẹlẹ̀ máa play fídíò kan fún wa ẹ má tún ní ẹ ẹjọ́ ìpọ̀jọ́ ẹjọ́ àròjọ́ because àwọn míì wọn ò ní sense tẹ́lẹ̀ mi bá kan ti wo tó ti lọ náà nìyẹn gbàtàwọn mi bá máa sọ̀rọ̀ báyìí bú ni èpè níra ẹ̀ mi ò ní kẹ́ má ṣe pé ṣáà ṣe pé ìwọ̀nba tó bá ti lè dágbé mi ò ní kó má bú mi bú mi níwọ̀nba ṣe rí gbogbo wa láti rí nísìn in fact <laughs> ṣé kìí sá pé inú mi ń dùn ni àbí ká sọ pé wẹ́ nǹkan tó ti ṣe àkọsílẹ̀ ló lè ṣaláì má ṣàkọsílẹ̀ náà kò lè ṣaláì má wá sí ìmúṣẹ. àjẹ sọ pé inú wa ń dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nígbà tá à ń tẹnu mọ́ ń gbà yẹn pé ẹ jẹ́ ká lọ ádàbí pa àǹsọ̀sọ̀kùsọ̀ ẹ̀wọ̀n mi ní òjíṣẹ́ mi sọ ọ̀rọ̀ Yorùbá nation lọ bẹ́ẹ̀ ni o tó bá yẹn ló fẹ́ gbọ́ wá gbọ́ nísìn mi sọ o because ẹni tó bá láàánú èèyàn ẹ̀ tí ẹni tí ẹ̀jẹ̀ bá ń ràn nínú vein yẹn kì í ṣe àwọn ẹ̀jẹ̀ ọmọ alẹ́ o ẹni tí ẹ̀jẹ̀ gidi ẹ̀jẹ̀ ọmọ yorùbá ọmọ ọkọ yorùbá gidi bá ń ràn nínú vein yẹn á mọ̀ pé no kò yẹ kó máa lọ báyìí ṣàmì pàwọn pípé jáde ńgbà kan wọn ní pé ẹ ẹ̀jẹ̀ ní ìsìlẹ̀ wọn sọ pé ẹ jẹ́ ká pilẹ̀ ẹ máa pilẹ̀ ẹni sùúrù ẹni sùúrù ṣàmì pàwọn pípé jáde ńgbà kan wọn ní tí Tinubu bá sanwó tí ó bá sanwó kankan tó yẹ kó san àwọn máa ṣe kíní kan kíní kan àwọn òní pé ń jẹun àwọn oníṣe kíní kan ìgbà yẹn ló yẹ kó rí ẹlòmí ẹlòmí torí ẹ̀tẹ̀ ti kú láti jọ́ta àti ẹ̀tí sọ sọ sọ sọ tí ó gbọ́ ìgbà yẹn ló yẹ kó rí ẹ̀ pé pé ah so omi pé kò ṣe wọ́n Nàìjíríà wọ́n máa ti sanwó yẹn gbogbo wa la gbọ́ sí fifty billion ni Tinubu gbé fún wọn ọ̀dọ̀ yín tó ti ń fa orí yín ra epo ra ra petrol ra sìmẹ́ǹtì eh, ra gbogbo ẹ̀ tán ti ń fa orí yín tẹ ṣáà ra pẹ̀lú bó ṣe wọ́n yẹn ṣáà rin ẹ ṣáà rin mọ ẹ ṣáà rin mọ àwọn àgbà gbogbo orí yín àwọn <laughs> àlọkùn fáwọn fúlàní wọ́n fi gbowó gbà má bínú fifteen billion ní <coughs> máa sọ̀rọ̀ díẹ̀ lẹ́nu ẹ má bínú máa pílẹ̀ fún wa fifty billion bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń pa wọ́n bẹ̀ ṣé ìtàn pa tiwa yé pọ̀ tó ṣé ìtàn pa tiwa gan àjú fifty billion tó yẹ kán gbé fún wa gan lọ anyway ẹni ẹ kọ́kọ́ play video fún wa náà because ẹni wọ́n sọ pé <laughs> play video fún wa ẹjọ́ ló kàn orókù rà ẹ máa play màá wá bẹ̀rẹ̀ ẹjọ́ mi bóyá orí ẹlòmíà tún pé wa odidi bá lélẹ̀ kó máa yọ mi lójú <laughs> ok. ẹ̀rọ orí burúkú ni ṣé wàá rí aṣọ kò sí mọ́ ó ní ó ní àìlè sọ̀rọ̀ ẹ má bínú pé mò ń ṣe báyìí wẹ́dà wa ni ẹ má bínú ẹ pé àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni which is true. pamọ́ ni yóò jáde kó padà jáde kẹlẹbẹ. Mm. bá yín ìyẹn bá kú máa sí ni. ṣe gbọ́ báyẹn ẹ má bínú màá máa pọ̀ sí màá máa sọ̀rọ̀ ni ọmọ Yorùbá. ó ti pọ́n mọ́ wa ju ìwà burúkú ìwà lọ́wọ́ yín kí n sọ pé ọwọ́ yín torí àwọn ọmọ àlè ló máa ń hùwà bẹ́ẹ̀ ẹ máa ní kọkàn mí o kọkàn mí o ẹ kìíní kan nígbà táwọn sọgbà yẹn pé hmm, kájàde fúnra lè ipe ó bẹ́tà tó jẹ́ wípé bíi fifty èèyàn kú bẹ́ẹ̀ ni nígbà rálì down kí àwọn fúlàní kéèyàn fifty kú nígbà rálì kájẹ̀ gba ilẹ̀ wa kẹ́rì tiwa peacefully dàn kí fúlàní máa pa one thousand láàrin ọ̀sẹ̀ kan láàrin oṣù méjì ó yẹ wo ló dáa jù méjèèjì ẹ bọ́ta wọ́n ń pa yín jẹ̀kúfẹ̀ kan wá bọ́ta kẹ́yìn wọ̀n tó bá kẹ́rù lálàáfíà ẹni rọ ẹ máa ní wọn náà gbé yẹ wa wọn náà gbé bàbá ẹ wa wọn náà lọ gbé àwọn o ṣe eré lómi tí ibi ò bá ẹ kò ní tó bá jẹ́ pé lọ́n jalè lẹ́nu rẹ̀ lómi ní ìsìn ìsẹ̀lẹ̀ kí gbogbo àwọn yòókù kan kọ́ ṣarajọ́ ipe à nǹkan tó ṣẹlẹ̀ sí lágbájá yóò má lè ṣẹlẹ̀ sáwọn má lè ṣẹlẹ̀ sáwọn á ní àkópa kòkú dọ́dọ̀ mi à kí ni mo fẹ́ ṣe sí kòkú dọ́dọ̀ mi kòkú dọ́dọ̀ mi kò kàn mí kò kàn mí kò kàn mí kò kàn mí òun ni gbogbo àwọn ọmọ Yorùbá yìí ń ṣe kí ló dé bá a ṣe ń gbé sókè lẹ́yìn kan ń gbé wálẹ̀ bá a ṣe ní kó máa lọ kó máa lọ kó máa lọ yẹn ṣàǹfà wálẹ̀ ṣebí ìkan ló ṣẹ̀ tún padà ń bẹ Mr. Koiki nísìn nígbà tí gbogbo ẹ ti da ojú rúgbẹ pé kóun bá ṣe kó ìgbé kó má bínú gbogbo àná láti gbọ́ bọtẹ ti ba nǹkan jẹ́ jìnnà ṣùgbọ́n ẹ wá àbàjẹ́ náà ni o ilẹ̀ wa ẹ bàjẹ́ o ẹ bàjẹ́ o àní Yorùbá nation sẹ a máa gbà á ṣèbáwọn kan ló ti ń kàǹpé nísìn wọn máa ń sọ àwọn Yorùbá wọn sọ̀rọ̀ kan pé <laughs> tí ẹ̀gún bá dórí fún fún abẹ́rẹ́ tí wọ́n sọ Yorùbá yẹn ó ṣe tán àti yọ ni now ẹ jẹ́ wá sàn kan tí mo sọ bóyá inú mi ń dùn ni o bóyá kọ́nà wájà kí ni wọ́n bá jẹ́ àwọn tó wá ti ń fọ́lọ̀ mi bọ̀ láti gbàlẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ mo sọ gbà yẹn gbà tí mo gbogbo ọ̀rọ̀ tí mo ṣe sọ yóò ti di last year lọ bóyá bíi October September nǹkan kan mo sọ̀rọ̀ yẹn mo ní ìrántí ọ̀fìnrán mi lórí àwọn ọba ipò <laughs> lágbára ipò kan support Yorùbá nation mo sọ gbà yẹn náà mo sọ ń gbà ó ní mo ṣe rí ìran yẹn ń gbà náà tí mo ṣàṣọgbọ́n pé níbo tó bẹ́ẹ̀ wọ́n ṣe gbà kan ṣàwòkù mo sọ ń gbà yẹn. mo ní àwọn ọba àwọn ọba ilẹ̀ Yorùbá <laughs> mo ní Ọlọ́run ní kẹ́ ẹ support Yorùbá nation ẹni ńlá mo ní tí ẹ bá support Yorùbá nation pẹ̀lú nǹkan tí mo rí i pé mo sì yín àwọn pípọ̀ yìí ló máa pa yín fúnra ra wọn ọ̀kí nǹkan ṣẹlòmíì ọ̀ká ìsọ̀ ọ̀kí wàhálà ìdààmú débẹ́ lómi. <laughs> Ah, ó mà ṣe o mò ń sọ ń gbà yẹn náà wọ́n ní ẹ sọpọ́ọ̀tì Yorùbá Nation yín ọba ẹ sọpọ́ọ̀tì ẹ sọpọ́ọ̀tì ọba wa sọpọ́ọ̀tì o àfikọ́ gbé ṣéènì olórí burúkú sọ́rùn tó ti jẹ́ gbogbo gbogbo ogun ọmọ wọn gbogbo ogun ọjọ́ ọ̀la ọmọ wọn ti fi ṣe ṣéènì tó wọ́n ti gbé sọ́rùn dé dòdò pátí ni ra ibi aláfiṣe. ibẹ̀ làwọn kan ti sọ pé ẹ mò ń gbọ́ lẹ́nu ẹnìkan pé ẹ ọba ẹ gọ́fìmẹ̀ntì ló fi wọ́n jọba ṣé gọ́fìmẹ̀ntì máa fi yàn bá ni ẹ wá ń gbọ́ pa bambari now ẹ jẹ́ máa kà fún yín o ẹ jẹ́ máa kà fún yín máa pílẹ̀ fídíò yìí ẹ má máa pílẹ̀ fún wa ẹ díẹ̀ díẹ̀ but ọ̀rọ̀ àwọn ìbọn sọ pé ọ̀rọ̀ ló máa mú ọ̀rọ̀ wa because bí ẹni pẹ́ràn kí ló dé ẹ wo mo wo kinní kan ní ẹni yẹn àwọn newspaper yẹn ní ní mi mo orúkọ newspaper àwọn ẹ má bí mi lè rorúkọ wọn dákun ó ní ní ìjọba Buhari tó ṣe ó dárúkọ thousands of people tó kú ní ìjọba ẹ̀ ta ló ti mọye thousand trillions of people tó máa kú ní ìjọba ti Tinubu now àwa ní ká dìde ká gbalẹ̀ wa ẹ máa ṣe kò kàn mí o ibi tọ́rọ̀ ti ń bọ̀ nìyẹn o ibi tẹ́ni sọ pé kò kàn mí kò kàn mí olórí burúkú èèyàn ló máa ń sọ pé kò kàn mí bẹ́ẹ̀ ni olórí ire èèyàn láyé ò lè bá o sọ pé kò kàn òun ẹ máa ní kò kàn mí o kò ṣáà tí dọ́dọ̀ wa kò ṣáà tí dọ́dọ̀ mi kò ṣáà àwọn èèyàn yín tó àwọn èèyàn ẹlẹ́ran ara ẹlẹ́jẹ̀ yín yorùbá gidi ojúlówó ọmọ yorùbá tó dọ̀dọ̀ wọ́kọ́ wọ́n ti ń pa wọ́n tán àdẹ̀jókòó síbi àdẹ̀ṣe kò kàn wá kò kàn wá now mo ibi tí mò ń lọ o ẹ̀yà á máa kà fún yín ṣàǹ pé ní year. yìí àbí early last year mọ yẹ àwọn ọba mẹ́ta kan wọ́n ní ọ̀wọ́n on mọ́tò ọlọ́ọ̀bì kan bọ́n lò dé ọlọ́ pati àdónú ibi tó máa wọ̀n kan lọ party náà lọ́ọ́ rí lọ now wọ́n ní mọ́tò wọn ní accident wọ́n ku ọba mẹ́tẹ̀ẹ̀ta kú driver poet part in fact respect for driver yẹn ó expert bẹ́ẹ̀ ni <laughs> impossible come to possibility driver yẹn expert driver yẹn nìkan ló survive over the lọ́spítù lára ẹ̀ bá ti máa yá nǹkan nísìn ẹ máa kà á o ọba mẹ́ta kẹ wá ka iye àwọn ọba tá a wá ní nílẹ̀ yorùbá o torí à sọ̀rọ̀ ń gbà yẹn pé kí àwọn ọba yìí kọjọ yorùbá nation gbogbo wọn ń fọ́tọ́ lẹ́nu wọn ń ṣe tó wù wọ́n káàkiri wọn ò dá sí kọ́kọ́ ìyàwó jọ kán rìn kán ṣe kíní kán lò òde kán lọ patí kán wọṣẹ́ kán ṣẹ́rìtì ní gbogbo wọn ṣe now they are now coming back and killing them one by one ìbàjẹ́ pọ̀ ti nǹkan ti sọ wọ́n ti support your bank yẹn ni then number two <laughs> àwọn ọba gan wà ní àṣẹ kọ̀ọ̀kan lẹ́nu mọ́ débi pé ọ̀bọ̀ ò tiẹ̀ lè fọhùn kó tẹ kí kọ́kọ́ bá wà lójú ogun kó wà nínú ìṣòro kó pò gèdè kó ṣe kọ́kọ́ kó dọ̀fẹ́ àbí kí kọ́kọ́ ṣẹlẹ̀ ọba aṣẹ́rẹ́ ọba tó dọ̀fẹ́ láàrin wọn yẹn ó tó ṣàkúrò láàrin wọn yẹn fà respect ni wọn. ẹ̀wọ̀n òdìdí ọba máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ máa ní kọ́ máa lọ sí ọba ẹni ọba tó bá ti jọba ló máa ma ṣe kí gbogbo now ẹ máa kà o ní tí mo rí gbà yẹn ni <laughs> ọba ẹ support yorùbá nation if not àwọn people yìí máa ma pa yín ni now they are now killing you now now àwọn then ìgbà tó tún yá ọ̀dà kan tún pa ọba kan náà bóyá àwọn méjì àbí kankan àbáwọn kan ẹyọ kan now on di mẹ́rin mẹ́rin right <laughs> ìkan náà tún kú náà mo ti gbàgbé orúkọ àwọn ọba yẹn wọ́n ń pa wọn lẹ́yọ kọ̀ọ̀kan now tá a bá máa ka iye ọba tó ti pa nísìnyẹn pẹ̀lú àwọn tó tún ṣẹ̀ pa recently yìí òkè ní àná náà wọ́n hmm? tún pa ọba ẹyọ kan again tí mo ti máa ní ká máa ka yọ ọba tó ti pa ní ìsìn á ti máa lọ bíi á ti máa lọ bíi seven or eight tí n bá ṣe mistake. Mm? now ìtàn wa pa láti gbogbo ayé wa rí ọba mẹ́ta ni wọ́n ẹyọ kan escape wọn wá pa odidi ọba méjì ọba òtíye wà ní ìkọ̀kọ̀ lẹ́nu rárá láti ẹ̀ ọ́ máa ṣe o àdèpéra wa lọ́ba yorùbá ẹ wá wò bọ́ ṣe fídíò yẹn a lè play ẹ̀ a lè play ẹ̀ fún wa inú gúrùpù lọ́kàn sẹ́ǹdì ẹ̀sìn káàkiri ẹ bá wò bó ṣe ń gbé òdìdí ọba aládé lẹ̀lẹ̀ bó ṣe ń gbé lẹ̀lẹ̀ tẹ́jẹ̀ wá nǹkan tó tó tó ní ẹ̀yìn ẹ̀ sílẹ̀ lẹ̀ òdìdí ọba òdìdí ọba mẹ́jọ wọn pa wọn nípa sàárà sẹ́gbẹ̀ẹ́ nùgbò àwa ní ká dìde ká gbalẹ̀ wọ ẹ̀yìn ọba ìṣẹ́rígbẹ̀yìn gan ẹ̀yìn gan náà ti ń forí ko àwọn tó máa àwọn yorùbá tó wọ́n sọ pé ọmọkọ ọmọkọ ló yẹ kó oyè tó kan ara wò ń ṣe kí ni wọ́n bọ̀ wá kan ara ẹ̀dẹ́ ó ti kan ara ẹ̀dẹ́ ní ìsìn àwọn aráàlú nìkan múra tó rántí gé lórí wọn lọ báyìí náà ọba ẹyọkan yẹn ló escape láàrin wọn ọba oníṣẹ̀ṣe ni ṣe ti rí iṣẹ́ báyìí nígbà tá à ń sọ yìí pé mo sọ́kọ̀ yẹn mo ní ẹ lọ dirẹ́ lọ ṣe gbogbo nǹkan sára yìí káwọn bíbí máa pààyàn pààyàn kò pààyàn lásán ni ẹ̀rí pẹ́pàtọ́ pa gbogbo àwọn ọba yẹn ẹ̀rí pẹ́pàtọ́ sẹ́ni bọ́ọ̀dì tó sọ̀rọ̀ nobody kò sẹ́nibody tó sọ̀rọ̀ kò anybody tó help yín nobody no oh my goodness kálukú ṣe ìwọ tó bọ́rọ̀ ìwá ni pé kò kàn mí lórí ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ nobody kò sọ̀rọ̀ náà lánàá abẹ́ ní abíjẹta ní ìsìn wọ́n tuntun pa ọba mi ẹ̀yọ kan ẹ jẹ́ wọ́n sọ wípé sórí <clears throat> ìwọ ọba tí o lọ fi fúlàní ṣe gbọ́ba níyì <laughs> wá be careful either you remove that Gbagba <laughs> or they remove you let's see <laughs> oh my god ó ṣe ó ṣe ó ṣe o o lọ fi ẹni tí o ń ṣe ọmọ ìlú ẹ tí o ń ṣe ẹ̀jẹ̀ tí o ń ṣe ìrún ẹ o lọ fi ṣe Gbagba nobody talk everybody just keep quiet just keep silent ah wo wá o ẹ arán mi sí yín ọba àwọn mímọ sọ pé ó bàjẹ́ kò mọ̀ ọ̀rọ̀ sọ let me say it the way I can say it if I'm offending you sorry but there's àwọn ọ̀rọ̀ kọ́mọ̀ tó jẹ́ pé when you say it you don't even you don't even have to respect anybody when you are saying it you don't need to respect anybody we respect those people since they are doing nothing respect is nothing just stupid respect ibi gan ẹni tó kéré sí ọmọ àná gan ọmọ ìjẹta kan tó ti ń lè sọ̀rọ̀ á pè lórúkọ kò wọ fọ́tì kò pé fífítì orúkọ ló máa pè é tí ò ti ń ṣe fámìlì ẹ̀ ẹ wá máa dárúkọ respect ẹ kò respect àgbàlagbà wo bó ṣe ń sọ̀rọ̀ jà òbí ẹni tí ò ní respect oh oh ṣó àtìgbàdá dín respect wọn kí ló dà fún yín ẹ wo ẹ jẹ́ ká gbé yẹn now ọba wa ẹ wá ẹ̀yà mi létí yín wa tí náà respect ẹ̀já ká tún fi respect sí ẹ má bínú gbọ́rọ̀ mi ó jẹ́ nǹkan tí ó jẹ́ tí ó ń bà mí ọ̀tá mi ní inú jẹ́ gidi pé kí àwọn fúlàní kọ́ àwọn tí wọ́n ní agbára kọ́kọ́ kọ́kọ́ máa pa àwọn báyìí ní how. oh my goodness ẹ má bínú pé mo ṣe rí àtìlẹ́yìn náà ó jẹ́ nǹkan tó ń dùn mí tó ń kà mí lára because a sọ fún wọn títí pé báyìí la rí báyìí la rí bó ṣe lọ rè ẹ̀yin ọba ọmọ bẹ̀rẹ̀ ẹ̀ dáhùn kálukú jókòó á lọ patí wá oríṣiríṣi now o ti level, báyìí they are not killing you. gbogbo àwọn around one server, fọ́fà fún gbogbo nǹkan tẹ́yìn ṣe now mo gbàgbé o ọba tó lọ fi fúlàní jẹ gbọba níyì kó bẹ́tà kí ó lọ kó lọ yọ kúrò ní gbọba níyì àbí kí náà pé kó lọ yọ kúrò ní gbọba níyì ní ìlú Yorùbá tó kì í ṣe irú ẹ̀ ẹ máa sọ pé ayé civilization làwà civilization làwà civilization làwà ni ká máa mọ̀ nǹkan tá à ń ṣe ni. ah, ah. ah isolation la wà náà náà bá yé gbogbo yorùbá débi tá a dé lórí kòkàn míì náà ni ẹ wá lọ sọ fún ọba yín o èmi ò mọrúkọ ẹ o mi dẹ̀ fẹ́ mọrúkọ ẹ ẹni kò lọ yọ ẹni tí ó fi ṣe gbọba níyì fúlàní tó fi ṣe gbọba níyì yẹn kó lọ ṣe kí ni kó lọ yọ if not <laughs> ah okay let's see ojú yín ló máa ṣe ojú mi ló máa ṣe àìdá kó yọ gbọba níyì yẹn àbí kó yọ òun kúrò ń bẹ ẹjá jọ máa wò bọ̀ nígbà tó ti gbé gbogbo ẹ̀yin ọba tó sọ fún yín pé ẹ̀ẹ́dẹ́gbà ti jọba yẹn nígbà tí ọba ti ń gbé báìbù Quran lọ sí ìgbẹ̀bí àbí kí ló máa ń pè tó tó máa ń fún wọn ní kíní ọba so what else what next kí lẹ tún fẹ́ expect ẹ wá ní pé kíní mo sọ fún yín mo lọ́nà òlòdì sí àjò tó bá ti lè protect ara ẹ tó fi ṣèkà mo sọ ń gbà yín mo ní nǹkan báyìí mo rí mo ní ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀kan jẹ́ kó máa pọ́n ayé pàkúpà mo ní ẹ lọ ṣògùn síra ara yín ẹ lọ ṣògùn àkúgbẹ́ òkúgbẹ́ kíní kan tí ìbò ní mo wo fídíò ọba kan ọba yẹn náà ó mọ̀ ọjọ́ kò síwájú oníbọ̀ṣọ ìbọn yẹn bó ní ìbọn yẹn kò tiẹ̀ mọ̀ pọ́n yín ìbọn if not bọ́ọ̀bà ṣe pọ̀ ọba àti ibẹ̀ yẹn náà dànù nìyẹn àwọn sọ pé kíkálukú lọ protect ara ẹ̀ ẹ̀ mà ní Jésù Jésù ṣe kírísítẹ́nì ni mí bẹ́ẹ̀ ni mo fi jésù gbàdúrà bó ṣe wà mo gbàdí ọ̀la but mo yára mi ní wisdom i know what is right then i know what is wrong mo fi jésù gbàdúrà di ọ̀la bẹ́ẹ̀ tó bá jẹ́ pé yẹn lè fẹ́ gbọ́ but àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé you have to do it to protect yourself má ṣe o ẹ má bínú pé mo ṣe ń sọ̀rọ̀ lẹ́nu tó jọ mẹ́ta because no now ẹ̀yẹ́ wo ìlú tí wọ́n ti pa ọba tí wọ́n ti pa àwọn ọba yẹn now ẹ wá wò bí ìlú wọn ṣe máa rí nìsín káwọn aráàlú wọn ṣe kíni kọ́ máa sùn àsùn àsùnpara àbí àsùn wọra jẹ ló máa ń pè ẹ má bínú pé mi ìpìlẹ̀ kíní fún wa because no ẹ jẹ́ ká ṣíra wa létí ẹ jẹ́ ká yára wa ní brain ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ọ̀rọ̀ wa kó wọnú egungun wa kó wọnú omi ara àti ẹ̀jẹ̀ wa ká lè mọ̀ pé no one Nigeria is not for us ẹ máa rí nísìn máa máa pílẹ̀ fún wa nísìn ẹ rí bí bàbá yìí ṣe ń sùn bàbá yìí ẹ jẹ́ nìkan tó popular mi mọ orúkọ wọn ni bàbá yẹn ń sunkún ni ó ní láti máa sọ pé ìyàwó tóun máa fún lówó everyday ní everyday ní everyday ṣèbí pásítọ̀ Nasiri pásítọ̀ Nasiri wọ́n sọ ń gbà yẹn wọ́n níṣẹ́ rí ìjọba Tinubu yìí ó ní ẹlòmíà rí pépà á pè ní owó ó níṣẹ́ rí ìjọba Tinubu yìí <laughs> ó ní ẹ̀jẹ̀ aṣọ ju tàwọn tó ti àwọn tí ó máa kú wọ́n máa ju ti àwọn tó ti ń ṣèjọba gbẹ̀yìn lọ ṣèbá àwọn sọ́ngbà yẹn pé má sì di bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọmọ ẹnìkan ọmọ ẹnìyàn léṣe di bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfíńsì jẹ́ lẹ́nu lẹ́nu mìíràn á ní ẹ má fi ìjọba ń gbà yẹn bú wa ni ẹ bú wa ẹ máa bú wa ẹ ẹ ẹ jẹ́ tí ẹ ṣe ó ṣẹ̀ṣẹ̀ lóṣù kan bẹ̀ mẹ́ ẹ ṣàjẹ́ tí ẹ ṣe ṣègbésì kan lè ṣe é àbí kí wá mẹ́ náà ó ti ń lo oṣù mẹ́fà àbí oṣù mélòó ló ti ń lo bí ó jẹ́ tí ń poṣù mẹ́fà ó ṣàti ń lo oṣù márùn-ún àbí oṣù mélòó náà kò tí ì poṣù mẹ́fà tó ti débẹ̀ ló ti sáré ya dúró owó yẹn ó ti fẹ́ wọ tírílẹ̀ owó tó ti ya ṣèbẹ̀ yìí náà rè ṣèbá owó yìí náà lọ ya tó tún lọ kó fáwọn fúlàní táwọn yẹn náà fi ń ra wẹ́pọ̀n ẹ̀wọ̀n pẹ́nu mi yá mẹ́yẹn <laughs> because mo ti wọ́n wá ń fún ẹ̀yìn gbẹ ọmọ ẹlẹ́ran wá ń jẹ egun ọmọ aláṣọ wá ń wà kísà àwọn wá ń kó owó yẹn wọ́n wá lọ́ọ́ kó fáwọn fúlàní àwọn èèyàn wá fi ń ra nǹkan olóró wọ́n fi ń ra nǹkan ìjà ṣèbí nísìnyí wọ́n ti dá fúlàní wọ́n ti dá àwọn wọ́n ti wọ́n ti wọ́n ti ṣe group àwọn sójà fúlàní kalẹ̀ nísìnyí now they are now sending them sending all those people to each state wọ́n ti ka yín mọ́ wà láàrin ọmọ àpá bastards sí lára tẹ́ bá dìde ẹ jókòó ṣèbí àwọn ọmọ kan náà tún lọ àwọn ọmọ ọlọ́mọ tó ń lọ sí school lọ́nà páàkì wọn dànù lọ́nà páàkì wọn nìsọ́n ti kọ́ àwọn ọmọ yẹn lọ báyìí Hmm? àṣeṣe kò kàn mí ok lẹ́sì lẹ́sì mi sọ pé ká má bú mi torí mo àwọn tó ṣì máa bú mi wọn àwọn tí orí wọn ò pé táwọn ọmọ bí nǹkan ṣe ń lọ ní ìsìn wọn ṣì máa tún sọ̀rọ̀ ìbí bàbá yìí náà ló ń sọ yìí pé kò sí kan tó ń fẹ́ ṣe sí i náà kò ṣèkò tó yẹ kó ṣẹṣẹ àwọn tó àwọn tó ń hùn àwọn tó mọ̀ pé àwọn tó ìfà <laughs> Tinubu ní sẹ́ǹsì gan yá àwọn tí ó mọ̀ yìí pé àwọn gangan ni real Nigeria àwọn yẹn náà lọ kó fifty billion bílíọ̀nù kì í ṣe bílíọ̀nù fifty billion àwọn náà lọ kó fún ṣé wọn ará ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ kì í ṣe ẹ̀yin tó jẹ́ pé hmm, ẹ̀rá ẹ̀rá ṣáde gbogbo ẹ̀yin yorùbá yíbo kan ẹ̀rá ẹ̀rá nìyẹn ẹ kì í ṣe mọ nàìjíríà gidi kẹlẹ́ bá mọ̀ àwọn rí nàìjíríà ló lọ kó fifty billion fún nígbà tá ẹ kó fifty billion fún wọn now they are still killing us àwọn olóyè kan kó fifty fifty billion sí ṣebí yorùbá ni tinubu ṣebí ọmọ yorùbá ni ṣebí àwọn ọmọ ẹ ṣebí yorùbá ni wọn kí ló dé tí ò protect ìlú ẹ̀ ẹ gbogbo yẹn wá sọ pé yẹn ó àwọn húsá kan ní ipò ó fi yorùbá sí ó yẹ ó fi yorùbá sí ó yẹ lé ọ̀gbẹ́ni wá ìgbà tó bá máa kúrò ńbẹ̀ àwọn yẹn náà tún ṣe kí wọn tún gbà wọn yorùbá dànù wọn tún fi tribe ara wọn sí ó yá kí làwọn á sọ ẹ yorùbá ti wà bẹ́ẹ̀ àgínní kan yorùbá tó wà ń bẹ ṣó fẹ́ fọyín báyìí ẹ sọ̀rọ̀ ẹ̀yẹ lẹ́nu tọ̀kù ṣé lóòbá tó wà bẹ fẹ́ fọyín kò fẹ́ fọyín náà náà wọ́n ní kàkà kó ṣe kíní kan lọ́mọ ya lọ́ra ọmọ ìyá àjọ ó fi kíní ó fi gbogbo ọmọ bí obìnrin obìnrin ni wá yes let me just say it like that so ẹ má bínú mo ṣe ń sọ ọ̀rọ̀ because àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó yẹ kéèyàn máa sọ kẹ́ máa sọ tìkanra tìkanra àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé when you say it people will listen when people listen they will know what to do they will know they will know what next to do not those people they will be killing us anyhow now mo sọ ńgbà kan ṣe lẹ́yìn tẹ́ bá ti fọ́lọ̀ mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó yẹ kẹ́ ti máa mọ ọ̀rọ̀ mi ó yẹ kẹ́ máa kọ́mẹ̀ntì pé yes òótọ́ ló sọ bẹ́ẹ̀ but àwọn míì máa ti gbàgbé mo sọ ńgbà yẹn wípé àwọn fúlàní ẹ jẹ́ ká gbógun tì wọ́n àní ńlá wọn ló máa tó stage kan wọn máa máa kanlẹ̀kùn lé yín mo ṣe sọ máa wá máa pa yín mọ́nu lé ni ṣé wọn ti ń pa wọn mọ́nu lé báyìí. <sighs> anyway. lùkàn dá láàfin ọba aláyélúwà kan láyé ọjọ́ sí ọ̀ràn tẹ̀sí dá. ẹ yẹn ń dá padà sẹ́yìn ẹ má bínú mo ti sọ̀rọ̀ gan because no àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé when you when you hear the word tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn ó máa ó máa expire gidi gan dé pé ìwọ́gọ́ wàá sọ ọ̀rọ̀ kọjá ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ so ẹ má bínú tí bá ṣe sọ̀rọ̀ ẹ bá mi gbà bẹ́ẹ̀ ok má bínú ẹ ká ṣíra wa létí wọ́n pa àwọn ọba nípakúpa wọ́n pa gbogbo wọn nípakúpa mélòó mélòó ni àwọn aráàlú gbà tó mú odidi ọba tó jẹ́ pé ọba aládé tí wọ́n ti ń pa wọ́n pakúpa wọ́n sì pàkan láìpẹ́ lánàá àbílẹ̀ ni àbí ìjẹta dẹ̀ náà ńgbà hmm? tó ti ń pa àwọn mélòó mélòó mélòó mélòó láwọn aráàlú èrà lásán láti tán kàn máa tẹ̀ wọ́n lẹ́dà they are killing us wọ́n dẹ̀ kó gbogbo resources wa lọ wọ́n tún wá lọ fún wọn ní fifty billion àdìjókòó síbẹ̀

tí ẹ wá rí asóko sínú tí ẹ ń tọ́jú kọ pamọ́ ni yóò bá jáde kó yóò padà jáde ń kẹlẹ̀bẹ̀ tí ẹ wá rí àṣà kọ̀ọ̀kan mi olóríire yẹn báwọn dárú ẹ̀ hmm. àṣà kọ̀ọ̀kan mi náà ni màálù kan dá láàfin ọba aláyélúwà kan láyé ọjọ́ sí ọ̀ràn tẹ́sí dá màálù náà padà fi kó fáwọn ọ̀ràn. Hmm torí kí wọ́n bá pa wá torí kí wọ́n jí wa gbé mm. torí kí wọ́n bá nìkan kẹ́bí wa mm. torí kí wọ́n bá rán wa lẹ́wọ̀n torí kí wọ́n bá dájọ́ kú fún wa mm. torí kí wọ́n bá ní ẹlò assassinate ẹ pàdánù wọ́n wá fà á àwárí yẹn kankan tó lè jáde orí ìyá ti jẹ wá lọ́wọ́ báyìí lórí Nàìjíríà láti ilé ìlú tán lánàá wọ́n wá ní kí wọ́n lọ ra ráìsì ike hmm. ọ̀dà six thousand five hundred. imagine báàgì sìmẹ́ǹtì láàárọ̀ èmi gẹ́gẹ́ mọ́ra. ṣé ẹ rojú ẹ nìyẹn mo fẹ́ kẹ́ ẹ rojú ẹ ní o kò ní máa yẹ wọ́n sun ẹkún ni mo ní àdìdì ah, bá lè lé hmm. ó mà ṣe o ẹ jẹ́ kí n nu fóònù <laughs> kí ẹ lè rí dáadáa ẹ jẹ́ kí n nu ṣe hmm. bójúbójú kankan bẹ̀ yes ó yẹ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bẹ́yẹn ṣé ẹ ń gbọ́. ọ̀fọ̀bà tó ní mí ṣẹlẹ̀ rí. ẹ wo bàbá àgbàlagbà. bóyá àwọn tó ń bá ètò kọ̀ọ̀lù kọ̀ọ̀lù. ẹ ti rí i. aṣíwájú wa hmm. ọba tó ní níṣẹ́ lẹ́rìí ẹni sùn ló dàpọ̀ ti lọ síwájú ju ẹjẹ́ ń dá padà díẹ̀ ẹ máa gbọ́ ẹ máa wọrí. ó wá fà á hmm. àwárí ẹ̀ kankan tó lè jáde lórí hmm. àti jẹ wá lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà láti lè fi tán lánàá wà ní kán lọ ra ráìsì ike ọ̀dà six thousand five hundred ike ọ̀dà ráìsì báàgì sìmẹ́ǹtì láàárọ̀ èmi gángan mọ́ra six thousand five hundred pẹ̀lú ọ̀kadà tí ó gbé wọnú sáìtì. Hmm. ṣé ẹ rí. aṣíwájú wa ọ̀fọ̀gbà tó ní mí ṣe ẹlẹ́rìí. ìjà àgbàlagbà kó máa yọ mí lójú ẹ máa rò bóyá ó fọ́ọ̀nì ni kò fọ́ọ̀nì o. wà láwọn òbí tí wa hmm. àwọn tó ń gbowó oṣù bó náà ṣe fẹ́ gbáyé báyìí bẹ́ẹ̀ bá dé passport office. ṣèbí bàbá ẹ má bínú pé mò ń pọ̀ sí ẹ bàbá yìí ṣùgbọ́n òun tiẹ̀ sun tiẹ̀ síta kó tẹ̀ wá jẹ́ kó fi ṣe comedy but this is not comedy tẹ́lẹ̀ yẹn àwọn èèyàn máa mọ̀ bá máa yín máa ń sọ̀rọ̀ dáadáa but this is not comedy ó dójú ẹ̀lẹ́ ní sọ síta mélòó mélòó ni àwọn tí ò lè sọ síta tó ń sun sínú tí wọn ò rí nǹkan tó fẹ́ ṣe sí àwa ní ká lọ ẹ̀yìn tó pé ńlá ńlá ẹ̀yìn ṣe tán kàn ẹ̀ ní kankan mi kankan mi kankan mi kankan mi kankan mi no no no no no no no it's no now ó ti ń kọ àwọn ọba nísìnyí kọ́nà fífẹ̀ ikú bàbá yèyé ah! ẹ̀hàn báwo lọ ṣe máa ń kí àwọn ọba náà má bínú ọmọ ni mo súnmọ́ ba níwẹ̀ ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwẹ̀ ẹgbẹ̀fà oní <laughs> ọfífẹ́ kábíyèsí. Si ọ̀ ń pa àwọn ọba wẹ́wẹ́wẹ́wẹ́ ọ̀ ń da yín torí àwọn ọba ọba ní ọ̀fífẹ́ ṣíní di ó kíní kan ọba I don't know I don't want to mention that I don't know I don't get wọ́n wá ń pa àwọn ọba wẹ́wẹ́wẹ́ ọ̀dọ́ yín ẹ̀ máa sọ kankan ọ̀ní ọ̀fífẹ́ ẹ̀ máa jáde ẹ̀ ọ̀jọ̀gbọ́n máa sọ pé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ eh? eh, máa dìde ọ̀nà fífẹ́ kábíyèsí ẹ máa ẹ ma sọ̀rọ̀ àfi tẹ́ bá ma sọrọ lọ́la ló náà ti ẹ sọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ tó ń pa gbogbo àwọn ọba yín ka ya kí wọn náà dìde ko gbogbo yín máa ẹ ẹ má ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti yọ ọdún yìí kó dédé pọ́ bẹ̀rẹ̀ sí ni wọ́n á mú àwọn ọba ilẹ̀ yìí wọ́n á hin wọ́n báyìí wọ́n á hin wọ́n báyìí. <laughs> Ah! ara ìjọba kan kò rí kankan ṣe sí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ yín náà rí kankan ṣe sí Ọọ̀ni of Ifẹ̀ ikú bàbá yèyé ókè. Okay. <laughs> àwọn yorùbá máa sọ pé kinní kan ló wọn lọ ààyè ayé ni o kinní kan ló mọ ọ̀nà àti ṣe kinní kan ló mọ ọ̀nà àti ṣe kinní kan náà mo gbọ́dọ̀ mọ̀ fún mo wè ẹ jẹ́ ẹ tí màá rántí òwe yẹn ẹ jẹ́ kí n sọ pé àti ránmu gángan ẹ mọ̀ ń ṣẹ̀yìn kan náà a ní àfífẹ́ <laughs> ó mà ṣe o ó mà ṣe o mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn ní Yeah, now <laughs> let me just let me key ẹ jẹ́ kí key ibẹ̀ yẹn ẹni tó bá ti gbọ́ nǹkan tí mo sọ kó kọ sí ibi comment section ẹ jẹ́ kí key ibẹ̀ yẹn hmm, hmm, ó ti yé yín ẹ jẹ́ kí key ibẹ̀ yẹn ní ìsìlámù kan máa sọ pé ń sọ̀rọ̀ sábà mi ò sọ̀rọ̀ sábà ṣùgbọ́n iṣẹ́ náà bá rán wa sí ọba máa jẹ either you like it or not even though if you don't see it or you see it but people that see what we are doing will tell them that thing eh. mm. mo lè sọ mo kàn mọ mọ lóhun èdè tí mo lọ nẹ ẹ̀yin tẹ́ bá ti rántí ṣùgbọ́n ọyàn fífẹ ẹ dìde ẹ dìde mm, ẹ dìde ẹ wá nǹkan ṣe sí kí wọ́n yé pa ọba wa mọ́ ẹ wá nǹkan ṣe sí kí Yorùbá nation lọ ẹjẹ mm, àsọbẹ because ẹ má jẹ́ kí n parọ́ fún yín tẹ́ ẹ bá dìde tí ẹ bá jẹ́ kí Yorùbá nation lọ tẹ́ ẹ tètè gbé gbogbo àwọn ọba tó kù tí wọn ò tí ì pa they are just starting ṣègbọ́n ọba tó ṣẹ̀ṣẹ̀ pa ní ọba tó ṣẹ̀ṣẹ̀ pa lánàá àbí ilé ẹ̀ta ọba míì ní ọba míì ní ọ̀yàtọ̀ sáwọn ọba mẹ́ta tó fẹ́ pa tẹ́jọ́ kan escape ọba míì ní ìsìn wọ́n ṣẹ̀ pa náà wọ́n ti kọ́ ìyàwó ìyàwó wọn méjèèjì lọ you get it if you don't dey give wẹ̀rẹ̀ about it hmm, hmm. ẹ wá wo dìdí bá lélẹ́ tó ń yọ mí lójú ó jọ bí ẹ̀rín ni kò ń ṣẹ̀rín ó jọ bí àwàdà ni kò ń ṣàwàdà àwọn Yorùbá ló máa sọ pé ibi àwàdà láti mú òótọ́ ọ̀rọ̀. ojoojúmọ́ lè rò pọ̀ lọ́dọ̀ mi. kẹ́ńgọ́. ẹ jọ. bàbá yìí ń sunkún ni. ẹ sì rí wa láì orílẹ̀-èdè àbí ìlú táwọn mẹ̀kúnnù bá fi sunkún. tómi ojú wọn báyìí kán lẹ̀. ṣe rí bàbá yìí nǹkan tó lè mú wọn kọ́ máa sọ ọ̀rọ̀ báyìí nǹkan tó lè mú wọn káwọn náà máa ṣe fídíò báyìí àwọn náà wá ètò mídíà ni now the money they díẹ̀díẹ̀ nídìí mídíà yẹn òun lọ́ tún ń fún àwọn èèyàn lọ́ tún ń fún ohun akáwọn lára gbà ah, ah, kó má tẹ̀ wá sẹ́ni kọ̀ọ̀kan tó tiẹ̀ wá lè dìde rárá àwa jókòó àwa ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àti filẹ̀kẹ̀ sídìí èèyàn wa ẹ jẹ́ kí n máa ṣe nígbà tó máa pa gbogbo yín tán ara yín abalẹ̀ ẹ̀rí bàbá òun sun dídí àgbàlagbà kó máa sun ẹkún máa yí náà is a popular person on Facebook tòun náà owó tóun náà ní á tún fáwọn èèyàn lójoojúmọ́ lójoojúmọ́ òun gan mélòó ló wá fẹ́ fi rí sẹ́nu. wọ́n ní o ẹ béèrè wò wà ládàlá kómi ojú wọn ó tó délẹ̀ ọlọ́run sì máa gbèjà wọn àti ah, ẹ̀gbọ́n àwa tá a lè tọwọ́ bá kò tá a lè tó wù mm-hmm. ẹrù táwọn kan mélòó mélòó làwọn míì. gbogbo tẹ ẹ bá wa sọ àárín kankan ọlọ́run àtiwájú wà láàárín kankan ẹ láàrin náà iná òdò. lówó rẹ̀ wo orí epo gan tẹ́ ẹ yọ ẹjọ kí lówó rẹ̀ wo orí epo tẹ́ ẹ yọ tẹ́ ẹ yọ náà ní ìsìtẹ̀ láàbì rí àti dìsẹ́mbà àti ẹ̀fọ́ àti jánúárì ẹ̀ àárín nǹkan kan ọlọ́run àárín nǹkan kan. ẹ gbọ́dọ̀ ti di one thousand two per litre gbogbo àwọn tó ń ṣe gómìnà ìpínlẹ̀ wọn tí ìpínlẹ̀ wọn ò tòrò púpọ̀ ní wọn náà lọ́wọ́ àṣẹ́nẹ́tọ̀ púpọ̀ ní wọn náà lọ́wọ́ mínísítà ìlọsíwájú àti ìdàgbàsókè wọn gan-an wá ló fi yàtọ̀ sáwọn àwọn tó ti ṣèjọba tẹ́lẹ̀ gbàtẹ́ sì fi dé bẹ́ẹ̀ alálàánú mẹ̀kúnnù dé ìyàwó dópin gbogbo tá a fẹ́ láàrí ẹjọ́ ọ̀fẹ́ yín ń gbẹ̀ wọlé tán ọ̀kan rẹ̀ yóò ṣe é play. ẹ sì ní kò sí ń tẹ́ bó wa ìyàwó yín náà sọ ṣé báyìí ti lọ́rọ̀ ẹ̀ ti lówó. ó ní ìyàwó yín náà sọ. ọba tó fẹ́ dà lùrú tó fẹ́ dà gbogbo ẹ̀rù ẹ̀wòye epo ẹ̀wòye ráìsì ẹ̀wòye gàárì wá lóṣù kéèkó ta ní jẹ tẹ́lẹ̀ ta ní jẹ sáwá olórí ẹja ní ìsìnú ọ̀pọ̀ olé náà ti ń hmm. jẹ báyìí tí wọn ò tiẹ̀ rẹ́ran fídíò ẹlòmíì kò tiẹ̀ ró jẹ́jẹ́. àbí débi kó máa fẹ́ràn jẹ́. ẹjọ ẹjọ bẹ́ẹ̀ bá ro gbogbo nǹkan ẹlọ́jọ́ tá a pàdé ọlọ́tọ̀ ṣe wa wà láì owó tí wọn fáwọn èèyàn lójúmọ́ òfòmà tó ní mísẹlẹrì láwọn ẹẹdẹjọ torí ìtọ lọ torí ìtọ lọ ẹjẹ ẹgbẹ ẹjẹ ẹni listening ears ẹjẹ létí lọ na ikọ̀ bàbá dèbí tẹ́ ẹ wà yìí ẹ wo iye tí mo hàn á lójúmọ́ gbọ́dọ̀ torí tó lọ ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́ pẹ̀lú gbogbo tẹ́ bá ṣe kẹ́rẹ́ ti jọ tá a mú báírò tá a gbogbo tá fáyé ṣe máa sọ ẹnu wa ní torí bẹ́ẹ̀ bá ẹnu tí ó kù ìkọba tó yìí pínpín náà sàárè létí ni. wọ́n ti fòwò ewe etí wọn lówó lépo. torí ọlọ́wà lẹ́nu ọ̀fara rọ gbogbo tẹ́lẹ̀

nígbà tá a sọ ń gbà yẹn àwọn kan ní ẹ jẹ́ kí Tinubu náà ṣe é number one Tinubu fẹ́ mark record ẹ já sọ tọrọ fúnra wa number two Tinubu bó ṣe wà yìí máa yìí ti dàgbà kì í ṣe lot of things ló máa rántí já sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kì í ṣe a lot of things ló máa rántí kì í ṣe a lot of things ló máa máa ṣe ṣé wàá rí àwọn tó wà ní ọ̀ǹda àwọn Tinubu tó wà lọ́ǹda àwọn àwọn bàbá Jagaba àwọn tó wà àtẹ̀gbẹ́ nìkankan tó sọ Jagaba mọ̀ kí ló dé <laughs> ó ti Tinubu ní ìsìnkú ṣe Jagaba mọ̀ ṣé wàá rí gbogbo àwọn tó wà ní ọ̀ǹda wọn àwọn ẹ̀ ló wá ń operate anyhow ṣùgbọ́n tó bá jẹ́ wípé Tinubu ò débẹ̀ àwọn yẹn náà ní máa ní access láti máa operate anyhow ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹni ìwé tán bá ti gbé wá sọ́dọ̀ àwọn bàbá yín ìdílé ẹran lè ní ṣèdírẹ bẹbẹ lọkàn fídíò ẹbí náà ó máa kàn tọwọ́ bọ ni wọn ní kà mọtẹ máa kà wọn míì gan mílẹ lẹrí wọn tán sọ̀rọ̀ lórí social media àwọn á sọ̀rọ̀ àwọn kan máa ní ká mórí wá àwọn á sọ̀rọ̀ àwọn kan á ní ká gbẹnu sàn à ó máa ṣe o àwọn á sọ̀rọ̀ àwọn ọmọ àlè kan á máa sọ pé òjíṣẹ́ lọ wá ṣẹṣe àwọn á sọ̀rọ̀ kí tó <laughs> àwọn sọ̀rọ̀ àwọn kan máa yín yẹn lọ gbẹ́nu ẹ sọ̀nà dókòrò pònú ló ń sọ òtí ẹ̀ mọ̀ nǹkan tó ń sọ kí tó sórí ẹ pé wá ẹjẹ wá sọ fún yín kì í ṣe bàbá bá ńlá bàbá yín kọ́ ló rán mi iṣẹ́ o iṣẹ́ tí Elédùmarè rán mi iṣẹ́ tí Ẹlẹ́dàá rán mi ni mò ń jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ bú mi ẹ rí pé mo kàn wò yín ni tí n bá sọ ọ̀rọ̀ kan sí yín lásán wàhálà ọdún mẹ́wàá ẹlòmíì a máa ba yí ni ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ màá fi para because ẹ̀yin kan lè ràn mí iṣẹ́ because mo mọ repercussion iṣẹ́ tí mò ń ṣe pé tí mi ò bá sọ I know the repercussion gbogbo pàmò máa ń sọ pé tí n bá sọ̀rọ̀ tọ́lọ̀ bá rọ̀ mi lórí ní orí òjíṣẹ́ yìí o mo mọ repercussion tí n bá ṣe I know the repercussion fún ara mi ìwọ ṣọmọ ìwọ tó mọ̀ pé tó o bá ṣe nǹkan tó ní o ṣe ìwọ náà mọ èsì nǹkan tó máa ṣe now i'm i'm now forcing myself doing this thing doing it with my passion with my own strength and blood àwọn kan máa ní kí n lọ jókòó ẹ ṣèbẹ fi ń wówó náà ni tí máa wá fi wówó ńkọ́ no sọ fún mi ṣé wọn lọ ra data fún mi ni when God send me message I use my money to buy data to post it hmm? because I know if I don't do it I know the repercussion now we still be doing this some people will be saying go and gbẹnu sàn lọ jókòó tí bá sọ pé kọ́nà oníkẹ́ gbẹnu sàn lásán wo ẹni àṣà màjẹ́ màjà lọ bẹ̀ ẹja kà fi wọn lẹ̀ fáǹsì wa náà ni wọn mm, wọn máa ń ní baba dáríjì wọn torí pé wọn ò mọ nǹkan tó ń ṣe but ẹjẹ káwa náà náà gbogbo ẹ̀yin tẹ máa ń bú wa yẹn èso àwọn tó bá ń sọ ọ̀rọ̀ gidi lórí ọ̀rọ̀ Yorùbá nation tẹ máa ń bú wọn yẹn ẹ̀yin náà ẹ ronú jinlẹ̀ ńjọ́ kan kẹ wá wò pé ṣé ó yẹ kí Nàìjíríà máa lọ bó ṣe ń lọ ẹ jẹ́ ká yára wa ní brain ẹ má jẹ́ káwọn pípù yìí kọ́ńkọ́ńkọ́n ká ti sọ pé ẹ ó ṣàtìrí bẹ̀ ká máa kàn ṣe dáńdáwì ṣó da bó ṣe ń lọ àwọn ọmọ olówó nìkan ló lè lọ skul gidi àwọn ọmọ tálíkà ò lè lọ skul mọ́ ọmọ mi gan lọ skul gan àti sọ òyìnbó gan wàhálà bó tẹ̀ jẹ́ pé òyìnbó ń ṣe èdè wa wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì lọ skul mọ́ everybody drop out everything balabala wọn á so gbogbo àwọn ọmọ onígbó onísìgá ṣé gbogbo pẹ̀ kiri tó bá wá dé pé àwọn tún wá dàgbà tán torí ẹ̀rù mi ò ronú mò ń tún àti ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó yẹ ká gba Yorùbá nation wá o náà wọ́n sọ gbogbo àwọn ọmọ gẹ́wẹ́wẹ́ àwọn ọmọ skul àwọn ọmọ ojú ọ̀la wọ́n pa wọ́n àwọn ọmọ ogun ọjọ́ ọ̀la ń ta kíndìnrín wọn wọ́n pa wọ́n wọ́n ta kí a sọ fún yín gbà yẹn lọ bóyá mò ń ṣeré ní ṣèbẹ́ gbogbo wa ló ṣàlè lórí internet wọ́n ta kíndìnrín wọn mo post ẹjọ́ yẹn àwọn ọmọ ogun ọ̀la ń ta kíndìnrín wọn wọ́n pa wọ́n pa púpọ̀ wọ́n ju bọ́ọ̀bù sí wọn mọ́ kékeré kan ṣùgbọ́n sọ fún ilẹ̀ ẹlẹ́ ìyá ẹ̀ wọ́n ti pàdánù wọ́n máa pa ògbójú ọ̀la wọ́n sọ wọ́n di aṣẹ́wó wọ́n sọ wọ́n di àwọn tó ń fa sìgá wọ́n sọ wọ́n di àwọn tó ń mugbó wọ́n sọ wọ́n di àwọn tó ń yàmùrọ̀bọ̀ wọ́n sọ wọ́n di àwọn ìyàwó tán táwọn bá wa lọ tán àwọn ọmọ tiwọn tó jẹ́ pé wọn mọ bí situation nàìjíríà ṣe rí tó jẹ́ pé wọn bá ti bí wọn bá tán ti dàgbà díẹ̀ wọn ti kó wọn lọ sábà kan náà máa kà sùn àwọn ló tún máa jọba lóyún lórí àwọn ọmọ wọn náà máa fi sí position ṣe wá rẹ̀ yẹn ọmọ tálákà tán ọ̀rọ̀ school àwọn tó wá máa control yín ìjọ wo la fẹ́ ṣe yẹn dà náà ìjọ wo la fẹ́ ṣe èrè dà kò sẹ́ńtọ́ forí ẹ̀rú múnà ọmọ máa sing pé we are the children of tomorrow we are the leader of tomorrow níbo fọwí ẹ ayé àtijọ́ ayé àtijọ́ ni ẹ̀rọ̀bìnú máa tún play fún wa ayé àtijọ́ ni we are the leader of tomorrow the leader of tomorrow they are killing them kí làwọn sọ they are killing leader of tomorrow àwa jókòó síbẹ̀ àwa ní ẹ ẹjẹ́ ó ṣe ọmọ ẹ̀dẹ̀ lè tẹ̀lé rẹ̀ àwọn kan máa sọ pé ẹ̀ ṣé gbogbo kan lè máa fi blame Tinubu ni yes because he is the government gbogbo kan pátá anything tó bá ṣẹlẹ̀ ní ní Nàìjíríà anything tó ń ṣẹlẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀hún la máa blame because tó bá ṣe léyìn kò léyìn ò ní ṣẹlẹ̀ tó bá ṣe léyìn kò léyìn ò ní ṣẹlẹ̀ tó bá ṣe léyìn kò léyìn ò ní ṣẹlẹ̀ òkè ní ìsìnkú máa fáwọn ọmọ àwọn ọmọ kọ̀kọ̀kọ̀kọ̀ èlò náà máa fún wọn bí èlò náà máa fún wọn bí èlò mo ti sọ́rí ẹ̀ ká sòtọ̀rọ̀ fúnra wa me, okay let's say like this Germany they are giving them two hundred two fifty two fifty yeah that is that is that is that is that is near exchange of rates now that two fifty is almost three hundred thousand they are collecting three hundred thousand every month the children they are collecting three hundred thousand every month in Germany kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ àwọn tó bá mọ̀ you know you know if you know you know if you don't know you no know they are collecting three hundred thousand every month the children they are collecting three hundred thousand for the exchange of rate Any major? máa yọ ah exchange of rate now ọ̀rọ̀ ká sọ pé two hundred two hundred that is let's say two hundred thousand now for exchange of rate every month the children they are collecting rate tó fi máa pé eighteen years àbí twenty àbí twenty one years Don't matter dọ́gbọ́n máa bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ jọ ṣé irú ọmọ bẹ́ẹ̀ yẹn tí ó ń gbowó yẹn ló mọ wá kó wá o fẹ́ fi fóònù ẹ̀ táìsì ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ló máa sọ fún pé o fẹ́ máa kàn bá sọ̀rọ̀ ẹ̀ níyà o ó máa wọ́kọ́ wú ẹ̀ gan-an pé what are you saying what are you talking about kò sí nǹkan tó máa fi ẹ̀ táìsì ẹ̀ tó máa fi sọ pé kó ṣe nǹkan tó yẹ kó ṣe tó fẹ́ kó ṣe ṣùgbọ́n tí Tinubu náà bá tiẹ̀ bá tiẹ̀ wá fáwọn ọmọ ní owó yẹn kó tiẹ̀ wá máa fún bó tẹ̀ jẹ́ pé ten thousand ló tiẹ̀ fáwọn ọmọ yìí ten thousand dáìsì èlò ní ten thousand wíwá tẹ ẹ̀rọ àbí five ẹ̀rọ àdónà kó tẹ̀ wá jẹ́ pé yẹn ló fún àwọn pípù ní every month gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ tí tó fi dàgbà kó tẹ̀ wọ́n máa fún wọn ten ten thousand ẹnìtòmí tẹ́lẹ̀ mi bá ní ten thousand kò ní í ṣojú kòkòrò tẹ́lẹ̀ mi bá ní ten thousand kò ní í wà tó yẹ kó wù kò ní tò ní tọwọ́ bọ̀ kò tí ò yẹ kó tọwọ́ bọ̀ but no ẹ wá sọ pé ká má blame ẹ lórí government we blame everything on government because government ní right láti ṣe everything táwọn ọmọ aráàlú fẹ́ ṣùgbọ́n government ti wá sọ wípé kò sí nǹkan tóun fẹ́ ṣe sí i ó mà ṣe o ẹ lè jókòó síbi à ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká yára one brain ẹ má bínú pé fídíò yìí gùn ẹ jẹ́ ká yára one brain náà àwọn táìmù kan máa wà tó jẹ́ pé yes you have to talk you have to speak your mouth out speak it out kó má di virus sí ẹnu so that is what i'm doing adẹ̀ wá ń wò bó ṣe mú kan wá ń wò bó ṣe lọ pé wow wow mo wọ́n mo báyìí no yes ọ̀rọ̀ náà ò ní lọ láìṣẹ òun ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí àwọn ọba lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí tó bá wù wọ́n kọ́njọ Yorùbá nation tó bá wù wọ́n kọ́ máa fara sí the struggle continue ìgbà tó má máa pa gbogbo ọba ilẹ̀ Yorùbá tán wọ́n máa wá dọ́dọ̀ bá mi àwọn bá mi àwọn bá mi àwọn bá mi àwọn bá mi ẹ̀ẹ́n ti yé yín but by the time tó má máa dọ́dọ̀ wọn rẹ́rẹ́ àti rún àwọn yẹn náà ti máa ṣètò láti máa ṣe kí ni <laughs> àwọn nǹkan tí wọ́n sọ tí yẹn yín àwọn yẹn náà máa ṣe ètò ká sọ̀rọ̀ mm, àwọn yẹn náà máa ṣe ètò láti máa láti máa kí gbogbo agbára tán lò díẹ̀ díẹ̀ kí ni kí lè sọ ìṣọmọ Yorùbá kọ́ ni àwọn Yorùbá yoyoyo bí iná alẹ́ wọ́n máa wádìí agbára ẹ kí ló ń sọ wọ́n máa wọ́ máa mú ẹ balẹ̀ àwọn à ń sọ pé kẹ́ má jẹ́ kán wájà agbára yín kí gbogbo yín sọ̀rọ̀ sókè kò wá sọ́pá tó fẹ́ sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kálukú wá jókòó kálukú wá ṣe kọ̀ọ̀kan ní. ó ní ọ̀fífẹ́ ṣùgbọ́n bàtà tó bá máa kọ́ ẹ jẹ́ stop ẹ jẹ́ stop ẹ jẹ́ n play lélẹ̀ kan sí ẹ rò bóyá mo ń ṣeré ni lẹ́sì lẹ́sì àwọ̀ṣ. ṣé wàá rí àṣà kọ̀ọ̀kan mi olóríire yìí bá wọn dárú ẹ̀. mọ̀mọ́ mọ̀ fẹ́ pílẹ̀ fún wa kẹ́ ẹ gbọ́dé lẹ́nu. àṣà kọ̀ọ̀kan dára àbí ọba aláyélúwà kan láyé ọjọ́ sí ọ̀ràn tẹ́sí ń dá màálùú náà padà fi kún fá ọ̀ràn hmm. torí kí wọ́n bá pa wá torí kí wọ́n jí wa gbé hmm. torí kí wọ́n bá nìkan jẹ́ wa torí kí wọ́n bá rán wa lẹ́wọ̀n torí hmm. kí wọ́n bá dájọ́ fún wa torí kí wọ́n bá lẹ́wọ̀n. ẹ má bínú pé mo tún sọ̀rọ̀ gbogbo wo lè sọ̀rọ̀ torí kí wọ́n má bàa pa wá kẹ́nìkan tiẹ̀ wá sọ̀rọ̀ kọ́ tiẹ̀ wá pa kí gbogbo ìlú wá rójú tó ká wá gba Yorùbá Nation jọ máa gbàgbé ìran láìláì wọn ò ní gbàgbé ìran ṣùgbọ́n kálukú wá jókòó là ń ṣe kí wọ́n tà sí mi lára o má dọ́dọ̀ mi o kò kàn mí ṣọ́dọ̀dẹ̀ kò dọ́dẹ̀ ah, ìyá ṣe fẹ́ ah, ṣé wọn dọ́dẹ̀ wọn dọ́dẹ̀ ah, ọba alágbájá ṣé kò dọ́dọ̀ yín kò dọ́dọ̀ mi ọba tàmẹ̀dò Ah, tàmẹ̀dò ṣé wà dáadáa mo wà dáadáa kò dọ́dọ̀ mi ìyẹ̀wò nǹkan ṣe ti wò ó just dey play. ẹ pàdánù tó wá ń fà á àwárí yẹn kankan tó lè jáde lórí ìyà tí ń jẹ wá lọ́wọ́ báyìí mm. lórílẹ̀‐èdè nàìjíríà mm. láti lè ní tán lánàá wọ́n wá ní kí wọ́n lọ ra ráìsì ike ọ̀dà six thousand five hundred báàgì sìmẹ́ǹtì láàárọ̀ èmi gẹ́gẹ́ mọ́ra hmm. six thousand five hundred pẹ̀lú ọ̀kadà tí ó gbé wọnú sáìtì. ó mà ṣe o. aṣíwájú wa ọ̀fọ̀mà tó ní mísẹ̀ lẹ́rìí bóyá àwọn tó ń bá ètò kọ̀ọ̀lù wà láwọn òbí tí wa. fọwọ́ lè owó oṣù kó náà ti fẹ́ gbáyé báyìí. Hmm. bẹ́ẹ̀ bá dé passport office ṣé bí mi mò ń passport báyìí yẹn. ẹ má bínú pé mò ń pause ẹ má bínú mo ti ní mò ní <laughs> mò ní sọ̀rọ̀ but I have to say you know bí a minimum wage minimum wage bóyá ṣẹ̀ṣẹ̀ sọ di thirty thousand àbí sixty thousand ni àbí èlò náà sọ di àlọ́nà but bóyá fifteen tẹ́lẹ̀ bóyá thirty thousand nísìn àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú sí sixty thousand I don't know they are paying them for the minimum wage now let's say they are paying them sixty thousand naira mo náà tètè fẹ́ ṣe bóyá forty thousand i don't even know now forty thousand tó jẹ́ yí pé owó tí ọmọ kékeré ń gbà nínú ìlú yìí ó ń gba two hundred thousand every month three hundred thousand ó bá gba two fifty gba three hundred thousand every month ó ju iye tí tí minimum wage nàìjíríà ń gbà lọ ibẹ̀ láti sanwó ilé asanwó mọ́tò asanwó gbogbo ẹ̀ a dẹ̀ jókòó síbẹ̀ náà ẹ máa ń ṣọmọ ẹni létí ní bẹ̀rẹ̀ rẹ̀ ká bá fi dídẹ̀ lọ́wọ́ wọn àrùn mọ ọtí mọ gbẹyìn ọmọ nàìjíríà náà smiley and suffering ni especially ẹ̀yin ọmọ yorùbá yẹn smiley and suffering ni yín ọmọ àfún yín pa ọmọ àfún yín pa ẹ̀yin náà dé sọ̀rọ̀. òkú lọ́dọ̀ mi ẹ láti rí wa láì orílẹ̀-èdè àbí ìlú táwọn mẹ̀kúnnù bá fi sunkún tómi ojú ó bá ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ẹ wò wà ládàláì kómi ojú wọn owó tó délẹ̀ ọlọ́wọ́ sì máa gbèjà wọn àti ah, ẹ̀kọ́ àwa tá a lè tọwọ́ bá kò tá a lè ra tó wù wá èrò mm-hmm. táwọn kan gbogbo tẹ́ ẹ bá wa sọ àárín kankan ó lọ aṣíwájú wa láàárín kankan ẹ láàrin náà iná ò dùn ọ̀nà ọ̀dà ọ̀rọ̀ burúkú tó tẹ̀ ẹ́ kí ló wọ́ ọ̀rẹ́ wo orí epo gan tẹ́ yọ. e kí ló wọ́n ràwọ́ eré èpètè ẹjọ́ ǹjẹ́ ẹjọ́ náà ní ìsìnkú láàbìrí àti dìsẹ́mbà àti ẹ̀fọ́ àti january ẹ̀ àárín kankan ọlọ́run àárín kankan ẹ̀ ṣèlú àtúbọ̀ tán gbogbo àwọn tó ń ṣe wọn tí wọn ò tòrò púpọ̀ ní wọn náà lọ́wọ́ púpọ̀ ní wọn náà lọ́wọ́ ìlọsíwájú àti ìdàgbàsókè gan-an wá ló fi nígbà tí ẹ sì fi débẹ̀ alálàánú mẹ̀kúnnù dé ìyàwó dópin gbogbo tá a fẹ́ láàrì ẹjọ́ ọ̀fẹ́ yín gan wọlé tó ọ̀kẹ́ rè balẹ̀ ẹ sì ní kò sí ń tẹ́bù wa ṣe ìyàwó yín náà sọ ṣé báyìí ti lọ́rọ̀ ẹ ti lówó láti bá ìjọba tó fẹ́ dàlúrú tó fẹ́ dà gbogbo ẹ̀rú ọ̀rọ̀ kan wá sí lọ́kàn parí lẹ́yìn ìbọn lẹ́yìn lọ́kì lẹ́yìn kí. wọ́n lò olórí ẹja ní ìsìnú ọ̀pọ̀ ilé náà ti ń jẹ báyìí tí wọn ò tiẹ̀ rẹ́rán fi jọ ẹlòmíì kò tiẹ̀ ló jẹjẹ ẹ jọ bẹ́ẹ̀ bá ro gbogbo nǹkan ẹlọ́jọ́ tá a pàdé ọlọ́tọ̀ ṣe dá wa wàláì owó tí wọ́n fáwọn èèyàn lójúmọ́ mo tó ní mí sẹlẹ́rì láwọn ẹ̀ẹ́dẹ́jọ́ torí ìtọ́ lọ́wọ́ torí ìtọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ ní listening ẹ̀jẹ̀ ẹ̀ létí ẹgbọ́n táwọn ẹ̀kọ́ náà sọ ṣé bẹ́ẹ̀ kọ́ bàbá débi tẹ́ ẹ wà yìí ẹ̀wọ̀n iye owó tí mo hàn á lójúmọ́ láì ṣe padà Christmas. torí ètò ọlọ ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́ọ̀ pẹ̀lú gbogbo tẹ́ bá ṣe kẹ́rẹ́ ti dọ́ táàmù bá rò táàkó gbogbo táà fáyé ṣe táàmù sọ ẹnu wa ò ní rojọ́ mọ́ ẹ̀ torí bẹ́ẹ̀ ló bá rojọ́ ẹnu ọ̀pàrọ̀ ẹ̀ẹ́dẹ̀ ọjọ́ tí ó kù yìí kó bá tó ṣẹ̀dá yìí ẹ̀ẹ́dẹ̀ ìfòpinpin náà sàárè ṣé ibi pín sẹ́ẹ̀ létí ni ṣé ẹ létí mi ẹjọ́ torí tọ́lọ́ ẹrú ti náà torí ọlọ́wà lẹ́nu ọ̀fara rọ gbogbo tẹ́lẹ̀ sì wà láàrin kankan ọlọ́mọ fọlọ́ tó ṣẹ̀ mí mi búra sí àárín kankan. Hmm. you don see am you don see am ẹ má bínú pé fídíò wa gùn á kó gùn díẹ̀ lẹ́nu because ó dàbí pé ó ti ń jó dé orí kókó. Mm, mm, wọ́n ti ń jó dórí kókó mm. ṣẹ́ni tí má ní kí n máa sọ ọ̀rọ̀ lọ ní èmi ah! wàláì three hours àṣewà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kí àwọn tó bá mọ̀ tó mọ̀ kí yẹn ti yé wọn mo fẹ́ kí ẹ jẹ́ ká kí títí tí gbàtà tó máa pàdé ṣẹ́ni ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀ àwọn èèyàn mi àwọn fáǹsì mi pé ẹ má bínú ẹni tí n bá sọ̀rọ̀ sí torí kò á lè ṣe wọ́n máa ní àlè rìn kí orí má mì mm. ẹni tí n bá sọ̀rọ̀ sí pé bínú ẹ má bínú that is my life ẹ̀yin tí n bá sọ̀rọ̀ sí tẹ tí n bá sọ̀rọ̀ tẹ mọ̀ pọ́rọ̀ tí mo sọ ò dáa mo bọ́ àwọn ọba mo ní respect ẹ má bínú o at least ẹ ṣáà ti gbọ́ eh, ẹ ṣáà ti gbọ́ ẹ ti gbọ́ ẹ lè ní mo ní respect ojúṣe ò ní respect rọ pẹ́pẹ́pẹ́ ẹ má bínú hmm? ẹ má bínú bọ̀ mo ṣáà ti sọ ẹ ṣáà ti fetí gbọ́ ìyẹn náà tó yín ìyẹn náà tó yín títí dìgbà tá a tún máa pàdé lórí òjíṣẹ́ ẹ jẹ́ ká ṣe rere nítorí ọjọ́ ọ̀la. <sighs> Oh my God, the spirit is moving me to speak. It's moving me seriously to speak, but I have to key. ẹ jẹ́ àṣerere <laughs> nítorí ọjọ́ ọ̀la mm, tí ẹ bá lọ tán kí ni wọ́n máa sọ nípa yín tí ẹ bá lọ tán ojú wo náà fi máa wo ẹbí yín let's títí di ìgbà táwọn tún máa pàdé mm, ó dàbọ̀.